الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ọpẹ́ ni fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kọlọ̀ọ̀bá kí ó gba sọ́láti wa anọ́bíwa muhammad sallallahu alayhi wa sallam ó ní khayru nasi man tala umuruhu wa hasuna amaluhu anọ́bí sallallahu alayhi wa sallam ó ní ẹni tó dáa jùlọ nínú ọbẹ̀ èdè ènìyàn mọ̀ntọ́lá ọmọrọ̀ òun lè tí ọlọ́ọ̀bá fún ní ẹ̀mí gígùn wà hásùnà àmàlòhò tí iṣẹ́ ọwọ́ rẹ̀ ti ga ànábì sallallahu alaihi wasallam ó ní òun lẹ́ni tó dáa jùlọ nínú ọmọ èdè ènìyàn ẹni tí ẹ̀mí ẹ̀ gùn tí iṣẹ́ ọwọ́ rẹ̀ wá dáa tí ọlọ́ọ̀bá fún yàn ní ẹ̀mí gígùn oore ni. ṣùgbọ́n oore tọ́nà ọba ṣe fún wa yìí kò tí ì lè pẹ́ àyàfi kó jẹ́ pé a fi ń ṣàǹfààní ẹ̀mí gígùn tí ọlọ́run bá fún yàn ìgbà tó máa ṣàǹfààní òun náà nígbà tá a bá ń lò lórí dáadáa tá a ń lò lórí ìyọ́nú ọlọ́run tá a ń lò lórí nǹkan tí ọlọ́run ọba fẹ́ ẹni tí ẹ̀mí ẹ̀ gùn tó wá jẹ́ pé látara pé ẹ̀mí ẹ̀ gùn yìí ó ń sin lọ́run ọba déédéé irú eléyìí ni tó lóore ìyẹn ni ọ̀rọ̀ náà bá nígbà tó sọ pé Laylatul Qadri khayrun min alfi shahr pé òru Laylatul Qadri ìjọsìn tí èèyàn bá ṣe ń bẹ̀ ó lóore ju ìjọsìn tí a bá fi one thousand months ṣe lọ wọ́n ní ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún àwọn sọ̀hábà wípé àwọn tí wọ́n ti lọ ṣáájú àwọn ọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀mí wọn máa ń gùn ẹlòmíì nu wọn ó lo one thousand years láyé ẹlòmíì lo two hundred ẹlòmíì lo five hundred àti jù bẹ́ẹ̀ lọ nígbà ayé tiwọn lọ́hùn ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam sọ wípé aksaru a'mari ummati èyí tó pọ̀ jù nínú ọjọ́ orí táwọn ọmọlẹ́yìn mi a máa lò máa bayna sittina wa sab'un a máa wà láàrin sixty láàrin sixty sí seventy ni ó ní wàkọ́lá máa ń tajà wá zazali àwọn èèyàn tí ẹ̀mí wọn máa wá gùn kọjá sixty tẹ́mi wọn á gùn kọjá seventy nínú ọmọlẹ́yìn òun àdọ́bí sallallahu alaihi wasallam ló kéré so láfiri wípé ilé ayé lẹ́nìí téèyàn bá ń ka newspaper tí wọ́n bá ń gbé obituary obituary obituary èyí tó máa ń pọ̀ jù ń bẹ ọmọ forty something ni ọmọ forty ni pàápàá jùlọ ilé ayé tá ń lò lẹ́nìí tó jẹ́ pé jẹkújẹ ti pọ̀ ìmukúmu ti pọ̀ gbogbo àwọn nǹkan tí máa ń jẹ́ kí ẹ̀mí dínkù ìwà ẹ̀ṣẹ̀ ó ti pọ̀ lórílẹ̀ ayé lénìí gbogbo àwọn nǹkan tá à ń jẹ tá à ń látara tẹkinọ́lọ́jì àwọn eléyìí náà tó ń kó ìpalára bá wa gbogbo ẹ̀ ló ti pọ̀ ẹ̀mí ò wá gùn mọ́ ẹni tọ́lọ́run bá wá fẹ́ ṣàánú ọlọ́run á fún lẹ́mí gígùn àwa máa ṣiṣẹ́ olóore ìgbà míì náà sì ni ẹ̀mí lè má gùn ṣùgbọ́n kó jẹ́ àsìkò téèyàn lò láyé kó jẹ́ quality life kẹ́ẹ̀dá lò ó dáadáa ẹ̀rẹ́ lomi ó lè má lò ju forty years lọ ẹlòmí lè má lò ju fifty years lọ kódà ẹlòmí ò lò ju thirty years lọ ṣùgbọ́n láàárín ọdún yẹn ni tí wọ́n bá ń kà kalẹ̀ àwọn legacy àwọn achievement tẹ́ni yẹn tó ti lé kalẹ̀ àá padà rí i pé kò ń ṣe nǹkan kékeré al-Imam Nawawi tá a máa ń ka tírà àwọn tó ń pè Riyadu Salihin nígbà kan jáde láyé wọn ju bí ọmọ forty four years lọ ṣùgbọ́n ewu orí pa tí Ìmáàmù Nawawi tó fi sílẹ̀ lórílẹ̀ ayé so ló fi jẹ́ wípé Yorùbá náà máa ń sọ pé wàṣà wàṣà kọ́ lẹ́yìn bí o ṣe pé kó lè gé ẹran so ẹni tó wá dáa jù òun lẹ́ńtẹ́mi ẹ̀gùn tó ń ṣiṣẹ́ olóore ẹni tó dáa tẹ̀lé ẹni tẹ́mi ẹ̀kúrú tó ń ṣiṣẹ́ olóore ànábì sallallahu alaihi wasallam ó ní wàṣáhù náàsì ó lẹ́ni tó burú jù ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn mọ̀ntọ́lá ọmọrò òun náà lẹ́ni tí ẹ̀mí títí ẹ̀ gùn wàsá àmàlò ṣùgbọ́n iṣẹ́ aburú níṣẹ́ tó ń ṣe ẹ máa rí ẹlòmíì àgbàlagbà ni ó ti ní irun funfun lórí irun funfun tó ní lórí ó fi ń wọlé ọtí káàkiri ó fi ń wọlé aṣẹ́wó gbogbo tán bá ní wọ́n ń dà lóru mbì tí wọ́n bá lọ kidnap mbì tí wọ́n bá lọ ń pa àwọn èèyàn jáyé níbì kan tó bá lọ ń ṣògùn owó níbì kan kẹ wá bá bàbá arúgbó kóun náà wá wà nú àwọn tó jẹ́ tí wọ́n ń ṣerú iṣẹ́ báyìí irú ẹni bẹ́ẹ̀ mí ẹgún ni sá àhámàlò iṣẹ́ ọwọ́ iṣẹ́ aburú ni irú àwọn ẹni báyìí ló burú jù níwájú ọlọ́wọ́n ọba ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ máa bẹ lọ́wọ́n ọba lékè ọlá kó máa dáàbò bò wá min su il khatima kọ́nà ń dáàbò bò wá kúrò níbi ìgbẹ̀yìn aburú ìgbẹ̀yìn aburú òun náà ni kí nígbà tẹ́mi èèyàn bá gùn tán kó wa máa ṣe aburú ní àná mò ń gbọ́ fídíò kan arákùnrin kan náà àwọn jọ́nálìsì Arise TV Rufai ó sọ̀rọ̀ kan òun sọ inú tiẹ̀ ń dùn ni ó fi ń ṣe ìyanràn lórí tv ni aburú sí ni ó lẹ́ni tó jẹ́ grandfather òun bẹ́ẹ̀ ni ó dàbí pé grandfather ẹ̀ náà ni ó ní ó gba ó di christian ó kú onú Islam at the age of seventy five ó fẹ́ fi Tinubu ṣe yẹ̀yẹ́ kan ni ó dàbí pé yẹn wà location kan ó wá sọ pé ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ nílẹ̀ haúsá ni pẹ̀lú a'udhu billahi minash shaitani rajim bóyá ó wá fẹ́ túmọ̀ ẹ̀ ó wá dàrú mọ́ lọ́wọ́ pé I seek refuge in the name of Allah ló bá di fada ó ṣàdápọ̀ wọ́n wá ń tu sí pé bóyá ó fẹ́ fi gbogbo àdúrà ó fẹ́ ṣe ti mùsùlùmí ó fẹ́ ṣe ti kírísítẹ́ẹ̀nì àbó fẹ́ tu Rufai wá ń sọ̀rọ̀ pé à pẹ̀lú knowledge òun nípa with my muslim knowledge pẹ̀lú knowledge òun ó ṣàwà ọ̀rọ̀ tóun náà fẹ́ sọ kò ń ṣe pótù nǹkan yẹn ó ṣàkọ̀ fẹ́ sọ̀rọ̀ náà ni ibẹ̀ ló ti wá sọ wípé torí pé background òun bàbá òun tó jẹ́ grandfather òun bí nǹkan ni ó kú at the age of seventy. Eh, ó gba ó di christian at the age of seventy five ẹ worú ẹni ó pé seventy five years kó tó di kèfèrí kó wá jẹ́ pé ńgbà tó ti pé bíi seventy four lọ́lọ́wọ́n ọba ti mú sọ́dọ̀ kó kú sórí islam ṣe mẹ́ pé kò bá lóore fún látara pé òun di kèfèrí bóyá ọmọ tó bí tó bí rúfáì òun náà di kèfèrí bí gbogbo wọn ṣe wá di kèfèrí lọ nìyẹn ẹ wo aburú so ló fi jẹ́ wípé ńgbà míì kẹ́mi gùn àdánwò nígbà míì kò kì í ṣe nǹkan dáadáa ẹ̀wòrú àpèjúwe ti ẹ̀yẹ òun lè ní sìn ó ń ṣe fákòrò ó ń ṣe fáàrí àbí ọlọ́run ní rúbà máa yà wá dulẹ̀ sí iná káfọ́rù làwùkánù mùsùlùmí à àwọn kèfèrí yẹn tó bá dọjọ́ gbéǹde àlìkìyàmà yà wá wá máa ṣe wọ́n máa ní àlùwádà wọ́n á máa ní èrò pé á ah, kó dẹ̀ lọ jẹ́ páwọn náà jẹ́ mùsùlùmí ni tó rọ́jọ́ gbèndé àlìkìyàmọ̀ ọjọ́ ayọ̀ fáwọn mùsùlùmí ni gbogbo ẹni tí ó bá ti jẹ́ mùsùlùmí ọjọ́ ẹkún lọ́jọ́ gbèndé àlìkìyàmọ̀ tó rọ́lọ́ ní wala tamutunna illa wa antum muslimun èèyàn kọ́nu yóò gbọ́dọ̀ kú àyàfi kó jẹ́ mùsùlùmí ẹnikẹ́ni tó bá ti kú tí ò ṣe islam dákọ́lá náà irú ẹni bí ọmọ náà ni kọ́nà ọba kó má ṣe wá lọ́mọ náà inna alladhina kafaru min ahlil kitabi wal mushrikin ọlọ́run ní dájúdájú àwọn tí wọ́n jẹ́ olùṣẹbọ sọ́lọ́run ọba àwọn wo ni min ahlil kitab nínú wọn ni àwọn yehudi àti nasọrọ jíò àti christian wal mushrikin àti àwọn tó jẹ́ pé ẹbọ sàn án ń ṣe gẹ́gẹ́ bí eléégún onígunukó ẹlẹ́yọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fìnáàrí jahannama ọlọ́run ni wọ́n bẹ nínú náà jahannama ni khalidina fiha wọ́n máa bẹ́ẹ̀ lọ́gbére ulaika hum sharrul bariya àwọn ẹ̀dá tó burú jùlọ nínú ẹ̀dá tọ́lọ́run dá wọ́n burú lọ kal wọ́n dà gẹ́gẹ́ bí ni balhum rárá ẹranko gan tún sàn jù wọn lọ ní ọ̀dọ̀ tọlọ́hun ẹranko sàn jù kèfèrí lọ torí pé ẹranko ó wà lórí àdámọ́ tọ́lọ́wọ́n bá dáa ṣùgbọ́n mẹ́ẹ̀dé èèyàn tọ́lọ́wọ́n fún làákàyè kò wá lo làákàyè yẹn láti tẹ̀lé tọ́lọ́wọ́n bá kéèyàn wò ṣùṣù kó ní jésù lọ́lọ́hun kí ni ìyàtọ̀ ẹni tó sọ pé jésù lọ́lọ́hun àti ṣàngó lọ́lọ́hun ṣe béèyàn ní ṣàngó èèyàn ni jésù àwọn tó pe ṣọ̀gbó ní ṣọ̀gbó kí ló ní tán fi ń pè ní ṣọ̀gbó òun náà ṣiṣẹ́ ìyanu àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣọ̀gbó a máa yọ iná lẹ́nu ṣémi àti yín lè yọná lẹ́nu a lè yọná lẹ́nu so táwọn kan bá wá ń pe ṣọ̀gbó lọ́lọ́run kí ni ìyàtọ̀ àwọn àti ẹni tó pe jésù lọ́lọ́run kò sí yàtọ̀ iṣẹ́ ìyanu ni jésù náà ṣe táwọn náà fi wò pé ah ẹni tó ṣerú iṣẹ́ ìyanu ọlọ́run ni ẹni tó sì ń pè lọ́lọ́run yìí tí ò bá róúnjẹ jẹ ebi apá òun náà sunkún bó bá ṣubú tó fẹsẹ̀ kọ á àbí ọmọ ẹ̀dẹ́ ènìyàn bíi tiwa bóò la ṣe lè mú lọ́lọ́run so irú ẹni tó ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní báyìí hó máa gán lù wọ́n ború ju ẹranko lọ kọ́nà ọba kó láwàá kó má jẹ́ ká ṣe kèfèrí kẹ́yìn ayé wa ló fi jẹ́ pé tá a bá ti tọrọ ẹ̀mí gígùn ká máa tọrọ islam pẹ̀lú ẹ o pé ìwọ ọlọ́run jẹ́ kẹ́mi wá gùn lórí islam gbogbo ìgbà tó bá sì máa pa wá jẹ́ ká kú lórí islam ló fi jẹ́ pé ẹnikẹ́ni tó bá ti kú lórí islam ànábì ni ó máa wà lùjọ́ náà ẹni tó bá ti kú tó ṣẹbọ sọ́dọ̀ wọn bá dákọ̀lá náà ọmọ náà ni o ọlọ́run ṣe wá lọ́mọ àlùjọ́ náà kó má ṣe wá lọ́mọ náà gbogbo ń tá máa ṣe tá máa fi kọ́sẹ̀ tá a fi kúrò nínú islam lọ sínú nǹkan míì ọlọ́run bá má jò ṣẹlẹ̀ sí ẹnì kankan wa o àdánwò aburú tó máa ń bẹ̀dà tó fi máa ń fi ọlọ́run ọba lẹ̀ tó jẹ́ fáwọn nǹkan tó yàtọ̀ sọ́lọ́run àwọn nǹkan tí ò súnmọ́ lọ́run rárá láwa máa pè lọ́lọ́run ọlọ́run má jò ṣẹlẹ̀ sí ẹnì kankan wa rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka وأصحابه أجمعين